mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbẹ́jú-gbajà olórin Yínká Ayéfẹ́lẹ́ òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ àwọn alátẹ̀lé àti àwọn alátìlẹyìn rẹ̀ gbogbo lórí ayélujára bí bàbá náà ti ń ṣàfihàn àwọn ohun èlò irinṣẹ́ tuntun olówó iyebíye èyí tí ó ṣẹ̀ṣẹ̀ rà Ayéfẹ́lẹ́ fi fídíò rẹ̀ ṣàpèjúwe ó sì sọ irúfẹ́ tí àwọn ènìyàn ní sí bí ó ti pọ̀ lọ́kàn rẹ̀ tó pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run wípé ó fún òun láǹfààní láti ra irinṣẹ́ iye iyebíye eléyìí tí olódùmarè ṣẹ̀ṣẹ̀ rà fún un ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára pẹ̀lú fọ́nrán fídíò ẹ wò díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbẹ́jú òṣèré àti adẹ́rìn-pọ̀ṣọ́nú olórí olúwakẹ́mi ìyàndá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí ìyá múfo ló ti fi ayélujára rẹ̀ polongo iṣẹ́ àkànṣe sinimá àgbéléwò kan tí àkọlé rẹ̀ ń jẹ́ àpò tí ó ń lọ lọ́wọ́ lóko eré láti ọwọ́ gbajúgbajà olùdarí olóòtú episode nine scene twenty-one champagne slay take one kọjá lọ sọ́dọ̀ kó kọlọ dà wọn yẹmi yẹn. oníkọlà jó ṣe. àpò àpò àpò àpò yẹn dákun o àpò. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ òṣèré ọlámilẹ́kan àyìnlá two twenty ló ti ń ṣe ìdárò mọ́fì àfọlábí eléyìí tí ó dágbére fáyé nílọ́lọ́ yìí pẹ̀lú fọ́nrán fídíò ẹ̀yìn tàgé kan tí ó sì wí pé lásìkò ìgbà náà ní two twenty ń gbàdúrà fún gbajúgbajà òṣèré mọ́fì àfọlábí wípé iṣẹ́ tí àwọn wá ṣe lóko eré náà kò ní jẹ́ àṣekẹ́yìn láìmọ̀ wípé iṣẹ́ òun ni yóò jẹ́ iṣẹ́ àṣekọ́yìn gbajúgbajà òṣèré Murphy Àfọlábí Àyìnlá sọ wípé òun kò gbàdúrà náà láti inú ara ṣùgbọ́n òun gbà á bí Olódùmarè ti fi sí òun lọ́kàn láì mọ̀ wípé àṣemọ́ni iṣẹ́ náà pẹ̀lú àdúrà lórí ìtàkùn ayélujára wípé kí Olódùmarè túbọ̀ máa tẹ́ Murphy Àfọlábí sí afẹ́fẹ́ rere ẹ wo díẹ̀ nínú ẹ̀. wàhálà àdìyí ọmọ ìyá Òṣogbo ọlọ́run kò fi báríkà sí ọlọ́run kó má jẹ́ kó wà nù fíìmù tí wọ́n ní wò ọlọ́run má jẹ́ kó wà nù fíìmù tí a ṣe tán tí kò ní tí ìjáde tẹ́ ní ó dẹni àná ó dẹni àná nú ẹ̀mí àbí yóò dẹni àná nú àpò àbí yóò dẹnu àná rìnrìn àjò ọlọ́mọdé orí bẹ́ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje bí òwe àwọn àgbà ti máa ń sọ wípé ìgbáradì ní kíkún ló máa ń dìnà ìjákulẹ̀ òun ló dífá fún ọ̀dọ́mọdébìnrin ni Fẹ́rànmi Golden Angel bí ó ti fi fọ́nrán àsìkò ìgbáradì rẹ̀ sórí ìtàkùn ayélujára tó sì sọ níbẹ̀ wípé òun ti ń kọ́ bí wọ́n ti ń kí àwọn ènìyàn lójú agbo níbi tí òun àti àwọn olùkọ́ rẹ̀ tó ń ti màmá rẹ̀ ti wà níbi ìdánilẹ́kọ̀ọ́ náà tí wọ́n sì ń kọ́ bí ó ti lè máa ṣe lójú agbo Fẹ́rànmi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń gbóríyìn fún lórí ìtàkùn ayélujára wípé ó iṣẹ́ takuntakun ẹ wo díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà Adétún ló ti fi ìkọminú rẹ̀ hàn sí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí pàápàá jùlọ alukoro àwọn ọlọ́pàá ọmọọba Olúmúyìwá Adéjọbí lórí ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àwọn yóò fi ọwọ́ òfin gbé adẹ́rìnpòṣónú Cute Abiola wípé ó ń lo àwọn aṣọ eléyìí tó jọ ti ọlọ́pàá láti máa ṣe eré amúlùdùn rẹ̀ lórí ayélujára ìyá yìí ló wá sórí ìtàkùn ayélujára wípé ohun tí wọ́n ní kí òkú bọ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà bọ̀ wọn kò bọ̀ ṣùgbọ́n èyí tí kò yẹ kí wọ́n lé kiri ni wọ́n lé wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ kí wọ́n gbójú pàápàá ìṣekúṣe àwọn ọlọ́pàá láàrin ìgboro àti àìbìkítà wọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà bàjẹ́ mìíràn tó yẹ kí wọ́n gbájú mọ́ ṣùgbọ́n wọn kò ṣe bẹ́ẹ̀ kàkà bẹ́ẹ̀ àwọn òṣèré àti amúlùdùn tí wọ́n tún múnú àwọn èèyàn dùn lórí ìtàkùn ayélujára ni wọ́n tún lé káàkiri adétòun ló fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ ẹ wo díẹ̀ nínú ẹ̀. now olúmúyíwá you came out and you say you want to arrest Q Tabiola what has Q Tabiola done during endsars citizens of the Federal Republic of Nigeria came out in the spirit of change. And what led to it? We wanted a police reformation. Your police officers are drunkards on the street. Your police officers take bribes as they like. Your police officers humiliate citizens. You have not done anything to change the narrative. I have never heard you people come out to say and appeal to citizens that in this your office o and this your time. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Mandy Case ló ti ń dá lóhùn lórí ìtàkùn ayélujára bí ó ti fi àwòrán ara rẹ̀ níbi tí kò ti wọṣọ sórí ìtàkùn ayélujára náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé àwòrán Naira mali èyí tí ó kọ sí itan rẹ̀ tó sì yà ní ọdún díẹ̀ sẹ́yìn ó ti ń parẹ́ kódà àbí òun gangan ló tilẹ̀ parẹ́ ni nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé ihun tó bá wù ẹ́ ni kó o ṣe tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́kanòjọ̀kan sì lọ sọ́dọ̀ Mandy Case bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí òun ni Mandy Bilkis wá sórí ìtàkùn ayélujára láti bẹ wa Savage wípé kí ó gba òun padà kó sì máa ṣe òun bí ọmọ ní báyìí ó dàbí ẹni wípé ọ̀rọ̀ òun kò tí ì mọ̀yán lórí bí Mandikis ti wá sórí ìtàkùn ayélujára wípé ẹnikẹ́ni kò gàárì mi o bẹ́ẹ̀ ni kẹ́nikẹ́ni kò fún mi lóúnjẹ ohun tó bá wù mí ni mo lè ṣe lórí ìtàkùn ayélujára bí ó ti ń sọ eléyìí náà ni ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn ti ń lọ sí i lórí ìtàkùn ayélujára rẹ̀ Mandikis ní àwòrán Naira Marley ti di píparẹ́ ní ìtàn rẹ̀ tó sì ti padà sóko rẹ̀ àná nípa fífi ara rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára láì wọṣọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òkọrin ni àtòrìṣe ìyẹn Lánrè Tẹríba ti sọ wípé ìwàásù kan ṣoṣo tí ó máa ń ru ọkàn òun sókè òun ni nígbà tí òun bá rí àánú ṣíṣe tàbí tí òun bá gbọ́ nípa àánú ṣíṣe ó sọ eléyìí pẹ̀lú fọ́nà fídíò níbi tí arákùnrin kan ti tẹ́wọ́ gba ìtọrẹ àánú lọ́wọ́ arákùnrin mìíràn tí ó sì ń sọ wípé ó jẹ́ ohun tó bọ̀ òun lọ́kàn jẹ́ púpọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn kì í lè ṣe àánú mọ̀ wípé ìwàásù kan ṣoṣo tóun ní tó máa ń ru òun lọ́kàn sókè òun náà ni wípé ṣíṣe àánú àti ìtọrẹ àánú àti ríran àwọn ènìyàn lọ́wọ́ nìkan òun ni èyí tí ó máa ń ru òun lọ́kàn sókè ẹ wo díẹ̀ nínú fọ́nrán tó fi síbẹ̀. kí n má ṣe nǹkan kan wà ní bóyá tí n bá wà níbí àwọn tó bá rí mi tó bá béèrè. ok bàbá ẹ kọ́kọ́ ẹ kú ọdún ẹ kọ́kọ́ gbóúnjẹ iná. ẹ ṣe sọ ẹ ṣe o. so ẹ máa fi jẹun ní ẹ máa jẹun sìn so mo ti fẹ́ fún yín two thousand náà ẹ máa fi yẹn jẹun lálẹ́. ah ẹ ṣe o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta di àsìkò yìí àwọn ọ̀rọ̀ ọlọ́kan òjọ̀kan ló ń lọ lórí ìtàkùn ayélujára nípa ìgbésẹ̀ ìlú mọ̀ọ́ká akọrin Cardi B eléyìí tí ó ju ẹ̀rọ gbohùngbohùn rẹ̀ lu ọ̀kan nínú àwọn olùwòran tí ó wá wò ó lásìkò tí ó ń ṣeré lórí ìtàgé nínú fọ́nrán náà ni ọ̀kan nínú àwọn olùwòran ti da omi sí Cardi B lára nígbà tí ó ń ṣiṣẹ́ rẹ̀ lójú ẹsẹ̀ ni arábìnrin ọ̀hún sọ wípé má foko mi ṣọ̀nà ọjọ́ kan làá aṣọ rẹ̀ kí wọ́n bọ́ sísàlẹ̀ láti lọ lé ẹni náà jáde níbi tí ó ti ń ṣeré ẹ díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ àwọn òṣèré àti àwọn ìlúmọ̀ọ́ká ni wọ́n ti ń lo ìtàkùn ayélujára wọn láti bẹ̀bẹ̀ tí wọ́n sì ń bẹ bàbá agbábọ́ọ̀lù ni àṣìṣàtò Òṣùàlà wípé kí bàbá náà kó má bínú àṣìṣàtò Òṣùàlà òun ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kéde wípé inú bàbá òun kò dùn rárá pẹ̀lú ọ̀nà tí òun gbà fi yọ ayọ̀ bọ́ọ̀lù tí òun gbà wọnú àwọn bí a kò bá gbàgbé wípé àṣìṣàtò òun ló bọ́ṣọ lọ́rùn lásìkò tí ó gbá bọ́ọ̀lù kan wọnú àwọn lásìkò ìgbà tí wọ́n ń fẹsẹ̀ wọnsẹ̀ nínú ìdíje pẹ̀lú orílẹ̀-èdè Australia tí wọ́n fi nà wọ́n ní mẹ́ta sí méjì nínú ìdíje ọ̀hún tó kọjá ó wá sọ lórí ìtàkùn ayélujára náà wípé inú bàbá òun kò dùn o bí òun ti bọ́ṣọ láàrin àwọn èèyàn ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ká ni wọ́n ti ń rọ bàbá náà wípé dáàdi ẹ mọ́ bínú bàbá ẹ foríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní mi ò lè máa dínbọ́ mọ́ èyí tí mo díbọ́ ti tó ẹni tí ó sọ yìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ òun náà ni Ṣẹ́gun Wet tí ó jẹ́ ọkọ Tóyìn Láwàní bí a kò bá gbàgbé wípé gbajúgbajà amúlùdùn àti ayàwòrán ni Ṣẹ́gun Adébáyọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ṣẹ́gun Wet òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ò tí ì rí ojú rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọkọ Tóyìn Láwàní tó jẹ́ wípé nínú gbogbo àwòrán tó ti máa ń bá arábìnrin ọ̀hún yà níṣe ló máa ń daṣọ bojú ó sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ó ti sú òun o o òun ò daṣọ bojúmọ́ òun ní láti jáde síta gbangba wálíà láti sọ fún àwọn ènìyàn wípé òun gangan ló ń bẹ lẹ́yìn òrò tòrò fi ń ké ọ̀pọ̀ ọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára ní àwọn ènìyàn ti ń sọ lórí eléyìí wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé níṣe ni Ṣẹ́gun wẹ̀ ti fẹ́ gbà wọ́n nígàn pé kì í ṣe òun gan ló ń bẹ lẹ́yìn ẹ̀kú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń pè léegun ní báyìí Ṣẹ́gun ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ní láti wá síta gbangba láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé òun gan lọkọ Tóyìn Láwàní tí